àti àwọn arájẹ́ àlẹ́bí àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà lẹ́bí sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ gbẹ̀lẹ̀ àkíyàmà àti gbogbo àwa mùsùlùmí ní àyíkáyé tí ń wa rahmatullahi wa barakatuh ẹ̀rí ilé tí a ń sàlàyé lọ òun náà ni nawakibul islam nawakibul islam àwọn nǹkan tí ó bà islam jẹ́ ilé tí a muhammadu abdul tí wọ́n kó jọ òun náà nìkan tí a gbéyẹ̀wò أنا لو چرا فوزان شيخ فوزان الشيخ فوزان رحمه الله تعالى شرع ولان لو دروس في شرح نواكب الاسلام شرع يعني افين سلاي نواكب الاسلام في شيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى ṣebí tí a wà òun náà níbi àwọn ìbéèrè ilé tí wọ́n béèrè lọ́wọ́ sheikh Fauzan rahimahullahu ta'ala nípa àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí ó ti sáájú tí a ti kà sí tí gbẹ̀ni kọ̀kan wá àtàrí bí sàlàyé ẹ̀ tí wọ́n bí sheikh Fauzan rahimahullahu ta'ala wọ́n wọ́n ní su'alun yaqulu al-ulama wọ́n ní àwọn olùmọ̀ sọ wípé la yukaffaru al-mu'ayyanu idha waqa'at al-kufri illa idha wujidat ash-shurutu وانتفت الموانع وأقيمت الحجة wọ́n ní àwọn olùmọ́sọ wípé Ta a sàdáyan rí ẹ̀ a kò lè pẹ̀lú ẹni báyìí ní kèfèrí ká dájú kọ́yàn ká sàdáyan rí ẹnìkan káwá ní káfìrí ni ká pe ẹni yẹn ní kèfèrí wọ́n ní a kò lè ṣe bẹ́ẹ̀ tí a bá rí tẹni bọ́ sínú kófùrù yíza wákọ̀ àfihàn kófùrì tá a bá rí èèyàn ká tó kó sínú kófùrù a lè pẹ̀lú èèyàn báyìí ní kèfèrí illa idha wujidat ash-shurut illa idha wujidati shurut àyàfi tí àwọn májẹ̀mú tàbárí àwọn májẹ̀mú lọ́yàkù àwọn májẹ̀mú tó lè mú wa pè ní kèfèrí tàbárí lára rẹ̀ ìgbàyẹn la tó lè pèrú ẹni báyìí ní kèfèrí wàntafàtì mawani'u bákan náà tí àwọn nǹkan tó lè kọjú wa láti pè ní kèfèrí tó bá ti lè kú lára rẹ̀ tí a rí àwọn mawani'u takfir àwọn nǹkan wa uqimatil hujjatu alayhi ta sì gbìyànjú àti ṣe àlàyé ẹ̀rí fún amẹ́rí dọ́dọ̀ rẹ̀ afún ní ẹ̀rí lórí pé n tó ṣe yìí àbí tó sọ yìí àbí tó ládì sọ́kàn rẹ̀ yìí kúfùrù ni ìṣẹ́kẹ̀ ìfẹ̀rí sọ́lọ́wọ́n bá ní ìṣẹ́kẹ̀ ìfẹ̀rí sí bá ní fahal haza sahih wani ní ìjẹ́ ọ̀rọ̀ yìí ìjọ lálàáfíà bí tí a bá wo ìbéèrè yìí dáadáa a wípé àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí àwọn oníbéèrè yìí bó ṣe fi ń ṣe ìbéèrè bó ṣe fi ń lọ́wọ́ Sheikh wọ́n sọ

pẹ̀lú àwọn nǹkan tá a fẹ́ kàí báwo wá ni ẹṣẹ́ rò pé yóò burú tó ká máa pè ní kéfèrí ẹni tí ò bọ́ sínú kófà mọ̀rọ̀pẹ̀ rí mi gbọ́ yé dáadáa nígbà tó bá yẹ pé ẹni tó bọ́ sínú kófùrù gan báyìí tó clear sí wa pé kófùrù kárí àwọn nǹkan báwo wá lẹ ṣe fẹ́ rò wípé a lè pè ní kéfèrí ẹni tí ò kó sí kófùrù now ilé ìbáyìí jẹ́ kó wáyé pé ọ̀rọ̀ nípa ìpèyàn ní kéfèrí amrun khatir amrun khatir ọ̀rọ̀ kan tí ó léwu púpọ̀ ni ọ̀rọ̀ kan tí ó léwu púpọ̀ ni tí kò kí ń ṣe ọ̀rọ̀ tí a èyàn kan ma fi ṣeré àbí tí kò kí ń ṣe ọ̀rọ̀ tí èyàn kan tú àwọn èèyàn lẹ̀ lórí ẹ̀ láì ní máa sọ wọn lára láì sì ní máa dè wọn kò yíra ní sí so ẹ wá jẹ́ ká wo àwùjọ wa lónìí ẹ wo bí àwọn èèyàn ṣe ń pe àwọn èèyàn ní kèfèrí ní àwọn nǹkan tí kò kí ń ṣe kúfù tí wọ́n dẹ̀ ti torí ẹ̀ àwọn èèyàn jáde kó Islam lórí ẹ̀ tí wọ́n dẹ̀ sì máa polongo rẹ̀ wọ́n dẹ̀ sì máa kégbe káàkiri bí ẹni pé nǹkan yìí làwọn ń ṣe kò yí báyìí so eléyìí báyìí ó jẹ́ nǹkan tó ní ewu púpọ̀ ó jẹ́ nǹkan tó burú púpọ̀ so a rí wípé kódà gan tẹ́yẹn bá kó sínú kúfùrù síwájú ká tó lè pè ní káfíìr ká tó lè pè rẹ̀ níbẹ̀ ní kéfẹ̀ ríre gbogbo àwọn kátà fẹ́ sọ yìí ó wáyé agbọ́dọ̀ pé gbogbo àwọn kátà fẹ́ sọ yìí agbọ́dọ̀ rí kó ṣẹlẹ̀ síwájú ká tó pè ẹni tó bá kó sínú kúfùrù ká tó pè ní káfíìr bákanáà nínú àwọn nǹkan tí a gbọ́yé nínú ìbéèrè yìí o ní pé àti àwọn olùmọ̀ tako ìpèyàn ní kéfèrí ṣàmì pé a ti kọ́kọ́ sọ abala wípé in tó jẹ́ aburú jù in tó sì inú àwọn aburú jàre òun náà ní ká máa pèyàn ní kéfèrí nígbàtí àrí kúfùrù lọ́dọ̀ rẹ̀ tàbá ti ẹ̀rí kúfùrù lọ́dọ̀ rẹ̀ rí àwọn májẹ̀mú tó yẹ ká wò lára rẹ̀ kò pé sí lára àwọn májẹ̀mú yẹn àwò síwájú ká tó gbẹ́dàjọ́ lé lórí àwákàrí kókó sí kúfùrù bá yìí akàgbẹ́dàjọ́ káfìrì lé lórí ni aburú lágbà ni síwájú kí n káfìrì lé lórí kátó lè fi múlẹ̀ wípé iṣẹ́ yìí ọjẹ́ṣẹ́ kúfùrù agbọ̀rọ̀ rí dẹ̀lìlù lórí ẹ̀ agbọ̀dọ̀ rí ẹ̀rí lórí pé iṣẹ́ yìí iṣẹ́ kúfùrù ni látinú al-Qur'an látinú súnnà àtàgbọ́yà àwọn sàhábà tí dẹ̀lìlù yẹn dẹ̀ gbọ́dọ̀ clear gidi gan tí kò kí ń ṣe dẹ̀lìlù àjọmámájọmá tí kò kí ń ṣe pé ìlọ́nkẹ nǹkan yẹ tí ó jẹ kúfùrún bawah kúfùrù tó clear indakum minallahi fihi burhan tẹ́ ní ẹ̀rí látọ̀dọ̀ ọlọ́run bá lórí ìjẹ́ kúfùrù ìjẹ́ kéfèrí nǹkan yìí bákanáà rẹ̀ kò ní jẹ́ ìṣe takfir billawazin kama kafaru àwọn nǹkan definitely nǹkan tó gbà lérò náà rẹ̀ tó bá ti wá lè jẹ́ pẹ́rù nǹkan tó gbà lérò rẹ̀ ó ti di káfẹ̀rí nìyẹn pé bá nìtì bí ká ma sọ wípé èyàn tó bá ti lè ṣe dídá a jẹ́ pé ọgbà yí pé kò pé nìyẹn ó sì gbà yí pé Ànábì sallallahu alaihi wasallam ò jíṣẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá gbà yí pé ṣẹ̀ríà ò pé àbọ́gbà yí pé Ànábì sallallahu alaihi wasallam ò jíṣẹ́ pé àbánàbí jàmbá iṣẹ́ tọ́lọ́wọ́ bá gbélé lọ́wọ́ eléyìí náà wà nù nǹkan tó yẹ kí ànábì jẹ́ níṣẹ́ ṣùgbọ́n kò jẹ́ níṣẹ́ làwá fi wá rùkọ́ ẹka fi kún ẹnà bá ti lérò bẹ́ẹ̀rẹ̀ ẹ̀rìgbé káfìrí ni tàbítálí ajẹ́kẹ́ bídá rẹ̀ kúfùrù ní torípa wọn làwá zimu bídá yẹn wallahi kò sínú ibi tí e, wọ́n kà máa ń gba àwọn làwázìm yẹn sàlàyé ibi tí ewu bídíà jẹ́ pé nǹkan tí bídíà ń túmọ̀ sí nìyẹn kò túmọ̀ sí pé n tó ní bídíà gbà lérò ní ẹ̀rí mi gbọ́yẹ̀ o nǹkan tí bídíà ń ni tó ṣe bídíà yìí rèé ṣé nǹkan tó ń gbà lérò ní pé ṣẹ̀ríà ò tí pé òun àbọ́gbà ń tòótọ́ pà nẹ́bí jàmbá iṣẹ́ tọ́nà ń gbélé lọ́wọ́ ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣe bídíà yóò gbà báhùn ṣùgbọ́n iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tó in tó túmọ̀ sí nìyẹn ṣùgbọ́n wọn gba irú nǹkan yẹn lérò kódà tẹ́ bá sọ fún wọn pé eléyìí ò sí lára ẹ̀sìn ìtú ọmọ sọ ní pé ah, ara ẹ̀sìn lọ́wà wọn à ń gbà wípé kò sí lára ẹ̀sìn àwọn fi kún ní táwọn ń gbà ní pé so bẹ̀tí nǹkan tí iṣẹ́ wọn túmọ̀ sí nìyẹn káwá túmọ̀ sí pé nítorí nǹkan tí wọ́n túmọ̀ sí nìyẹn káwá ní kèfèrí ni wọ́n á ní láà ó dìgbà tí a bá tó fi rìnlẹ̀ pé ìntàwọn náà láàrí sọ́kàn rẹ̀ nípa bídíà nìyẹn ni wọ́n mọ̀ jẹ́ ṣùgbọ́n tí ò bá tí ìrìnlẹ̀ bẹ́ẹ̀ tákan sọ pé in ah, tí fídíà túmọ̀ sí rẹ̀ o túmọ̀ sí pé ń tẹ́ni tí ṣe fídíà yẹn gbà lérò tí ẹ̀ nìyẹn ká ní ẹni tí mú tí rẹ̀ kò gbá áyà tọ́nà bá rẹ̀ tọ́lá ti ní ká má mú tí gbọ́ ni tó pé tó bá yẹ kọ́ bá gbá áyà yẹn gbọ́ kò yẹ bá ní sí so kò ní mú tí ó tọ́ sí ni àti pẹ́ni tí mú tí rẹ̀ sọ́nà ọba ní tẹ̀lé àbésù gbogbo aláṣọ pé sù ní tẹ̀lé ó burú gidi gan àti ń tàfàrọ àwọn èèyàn àti ń pè àwọn èèyàn kéèfè rí pẹ̀lú àwọn nǹkan yìí alùsúnnà kàwùdà tí ń pè yàn kéèfè rí pẹ̀lú ẹ̀ tó tẹ́ bá ti lè rí èèyàn láyé tí ń pè yàn kéèfè rí pẹ̀lú àwọn nǹkan báyìí tí wọ́n jama'a ní àwọn wáyìí now lẹ́yìn tá ti rí gbogbo eléyìí báyìí nínú ìbéèrè yìí náà rẹ̀ in tá tún gbọ́yé ni pé ajẹ́pàwọn àfáwò tako kíyàn pèyàn ní kéfèrí tó bá kó sínú kúfùrù ẹnu ma ni pé ẹ make sure wípé gbogbo àwọn tá fẹ́ wí ó ṣẹlẹ̀ ló fi jẹ́ pé nínú ìbéèrè yẹn wọ́n ni la yukaffaru al-mu'ayyan idha waqa'a fi al-kufri a gbọ́dọ̀ pé ẹni tó bá kó sí a gbọ́dọ̀ pé ní kèfèrí ìlà àyàfi ẹ́ ìlà àyàfi ó túnmọ̀ sí pé àyàfi ire ta bá ti lè rí àwọn nǹkan àyàfi yẹn ló lè mú wa pè yẹn kèfèrí ajẹ́bẹ̀rẹ̀ gẹ̀ẹ́gẹ́ pa àwọn àfá ń tako àtẹ̀kfír àtẹ̀kfír wọ́n ń tako nafiyan kulliyan pípẹ́ ìwé lè pè yẹn kèfèrí kò sí tí jẹ́bẹ̀ eléyìn náà sínú manhajj alìsúnẹ̀fẹ̀ jẹ́máà ìyẹn pè yẹn kèfèrí dáadáa àwọn májẹ̀mọ́ yìí tí ó fẹ́ wá lẹ́yìn ilá yìí òun la gbọ́dọ̀ mójútó ni láti gbọ́dọ̀ mọ́ dáadáa wọ́n ní ilá idha wujidat ash-shurutu àyàfi tá bá rí àwọn májẹ̀mọ́ tá rí àwọn májẹ̀mọ́ lára rẹ̀ wa intafatil mawani'u tá sì rí pé gbogbo àwọn nǹkan bá ti rí pé kú òfin a pè ní kéfèrí tààdẹ̀ rí ṣòro wà òkè mati ṣójá tí wà aléyìí tààdẹ̀ gbìyànjú àti sàlàyé rí fún pé in tó ń ṣe yìí kúfùrù ní o wọ́n bí ṣe pé sósó lálàáfíà báyìí jawabu ìdáhùn ni pé na'am hadha sahih wọ́n ní bẹ́ẹ̀ ni eléyìí lálàáfíà dáadáa walakin na qiyam al walakin na qiyam al-hujjati yahsulu bi bulughi إليه على وجه يفهمه لو أراد الفهم شيخ واسع عليكم ككان دباي wọ́n ní ṣùgbọ́n ọ̀rọ̀ kìyàmù ṣújà tẹ wípé àyàfìgbà tàbá tó gbé ẹ̀rí ta tó fi ẹ̀rí hàn ta tó sàlàyé fún pé ẹ̀rí òun ló jẹ́ kó yẹ pé ọ̀rọ̀ yẹ́sùlù bíbí ló ń zil kùránì ilé yóò máa tẹ́lẹ̀ ó dẹ̀ jí tó kásọ̀ wípẹ́ rí ti dọ́dọ́yàn pẹ̀lú pé a fún ní àyà kùránì tàrí pé ọ̀rọ̀ kùránì dé tí gbọ́ rẹ̀ pé in tó sọ yí o kùránì takò tó bá tún lè dé tí tó ti lè dọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ala wajhin yafhamuhu lójú ọ̀nà tí ó gbà tí ó fi gbọ́ yé ẹ nǹkan yìí mọ́bọ̀ akamati ala wajhin yafhamuhu lójú ọ̀nà tí ó gbà gbọ́ yé lẹ́fi ẹ̀sàlàyé ẹ̀rí yẹn fún lọ́yìn ìsàlàyé tí ó fi gbọ́ yé law arada al-fahm tó bá jẹ́ kó fẹ́ gbọ́ yé ẹ̀tí sí ìkọmọ́tò tó jáde tí a rí bí báyìí ṣéèkì ti takò nǹkan hujja wọ́n pè ní o fáhmùl hujja àwọn kan tó ṣe májẹ̀mú yẹn pé ká tó lè pèyàn ní kèfèrí a gbọ́dọ̀ rí pé ni ẹ gbọ́ ẹ̀rí yẹn yé báyìí ọgbọ́ yé kò sínú májẹ̀mú láyé ìsọkúsọ ni pé ọgbọ́dọ̀ gbọ́ yé ṣẹ́rí ọgbọ́dọ̀ gbọ́ yé yẹn kò sínú kápá ti wa nítorí pé kéèyàn ṣàlàyé ní tèèyàn ṣẹ́rí ó bá fẹ́ gbọ́ yé ni tí ò bá fẹ́ gbọ́ yé tó bá di ẹ̀mí rẹ̀ kó wọ́n fẹ́ gbọ́ yé kò sí bẹ́ẹ̀ sí lè màlàyé ṣe tó láyé yóò lòun gbọ́yé ni kò sì ní gbọ́yé ni torí pé kò fẹ́ so ilé bá ló fi jẹ́ sí pé ká sọ wípé ẹni yẹn gbọ́dọ̀ gbọ́ ẹ̀rí yẹn yé síwájú ká tó lè sọ wípé a ti ṣe ìkọ́mọ́tẹ̀ sójà fún ilé bá yóò sí nínú àwọn sálà àṣìṣe gbáà ni ìdágbẹ̀ ní ìkọ́mọ́tẹ̀ sójà ni pé sí ẹ fi ẹ̀rí hàn sẹ́ẹ̀ ti ṣàlàyé fún lọ́nà tí ó lè fi gbọ́ tẹ́ bá ti lè fẹ̀rí hàn tẹ́ẹ̀dẹ̀ sàlàyé èrí yẹn fún lọ́nà tó fi lè gbàgbọ́yé tí kò bá wá gbọ́yé lẹ́yìn rẹ̀ ẹ mọ̀ wípé ẹ̀sẹ̀ pọ́mọ́ ti ṣọ́jà fún ẹ ti fẹ̀rí hàn nìyẹn ẹ gbẹ̀dàjọ́ lè lórí ilé báyìí ibi tí mo fẹ́ kàmà lọ́wọ́ ẹnu ní ìkóse kọmọ́tì fújà fún nítorí wípé ìwọ gan tó fẹ́ ṣe kọmọ́tì fújà fún yàn ìwọ gan ògbọ́ fújà yẹn yé ẹ̀rí tó fẹ́ lọ fẹ́ lọ sàlàyé fún yàn ìwọ gan fúnra rẹ̀ ọ̀gbọ́ yé bèèlè tó fi sàlàyé fún lọ́nà tí ó gbàgbọ́ yé ẹ̀tí ọ̀dásán so eléyìí báyìí ní pàtàkì lọ́pọ̀ pé ala wajhin yafhamuhu a rí pé a mẹ́rin dọ́dọ̀ rẹ̀

yafhamuhu ẹ jẹ́ ká dì mú dáadáa olóbíjẹ́ pé ìwọ gan tó ma ẹ̀rí lórí tó fẹ́ wá sọ o mẹ̀rí lórí ẹ̀ ọkàn ní àà wàláyà àwọn sáàsì ti yanjú ẹ̀ ah, àwọn sáàsì wọ́n yanjú ẹ̀ gidi jẹ́ nípa ma fún ẹ̀ kéjẹ́ẹ̀tì o tó wá ní kéjẹ́ẹ̀tì yẹn náà fún náà sẹ́gbẹ́ tó bá

báwọn sálàfù ní ma ṣe gbọ́ yẹ́rẹ̀ orí ẹ mú kalẹ̀ orí hadith annabi mú kalẹ̀ ọwá ló ṣe kọmọtí hujja ó ṣe kọmọtí hujja báyìí torí hujja dàtà ló tásọpọ̀ àkọ́ọ̀mà ẹ̀rí dàtà sọpọ̀ gbé dúró báyìí ẹ̀rí yẹgẹn ìwọ́gùn ma abó tí ẹ ma ó ma láyé ẹ̀ ó ma bó ṣe lè sàlàyé sùwárí pé ẹni yẹn ẹni tó fẹ́ ṣe kọ́mọ́tẹ̀ ṣújà fún èèyàn òun fún rẹ̀ gẹ́gẹ́ gbọ́ ṣújà yìí ọgbọ́ ẹ̀ríyé ó sì sàlàyé fẹ́ ni ẹ lọ́nà tó lè gbàgbọ́yé kẹ́ni ẹ wá gbọ́yé kọ́mọ́ gbọ́yé èèyàn ọ̀kan wá fún bí àpẹẹrẹ sí èèyàn mú àyà Kùránì wá lórí ọ̀rọ̀ kan ó sì sàlàyé àyà yẹn dáadáa tó rẹ̀ pé tí ó fẹ́ sàlàyé lórí ẹ̀rí ó sì tún rálàyé ṣe lórí ayà yẹn àbí lórí hadithu yẹn a ti gbà pé ìkan ọmọ ti bùjá ti tẹ̀lẹ̀ báyìí ẹni ọ̀wá gbọ́yé kò sí nǹkan tọ́ka wa pẹ̀lú yẹn ṣéèkì ní kò sí tọ́ka wa torí pé kó gbọ́yé kó má gbọ́yé ọwọ́ ti ẹ̀nìyàn wà lọ́sọ pé láwọ́ àrọ́dà alfaha tó bá jẹ́ kó fẹ́ gbọ́yé ó ṣàlàyé fún lọ́nà tí ó gbà gbọ́yé fẹ́ gbọ́yé ó kò sí bó ṣe lè ṣàlàyé tó kó ṣe mẹ̀lẹ̀ àlàyé tó tí ò bá fẹ́ gbọ́yé kò ní gbọ́yé náà kò rí báyìí tó ká gbìyànjú ká gbọ́ ilé yìí dáadáa nínú àwọn ìta àgbọ̀dọ̀ gbọ́yé lórí àwọn masailu takfir lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìpèyàn kéfèrí àbí àìkòpèyàn ní kéfèrí nìyẹn so ó túnmọ̀ sí pé sheikh jẹ́ kó yọ ayé pé ń sìn tí èyàn bá fẹ́ pèyàn ní kéfèrí agbọ́dọ̀ rí pé gbogbo ṣòro pé sára rẹ̀ gbogbo gbogbo àwọn nǹkan tó yẹ pé tó bá wà lára àyàn ó lè kọ díwa ká mọ́ sí pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní kéfèrí agbọ̀rọ̀ ní kó kú òfò kò rí báyìí nìtì agbọ̀rọ̀ gbogbo àwọn kìíní ẹkú òfò a sì gbọ́dọ̀ rí pé ẹ̀rí dọ́dọ̀ rẹ̀ kò rí báyìí nìtì tẹwà rí ẹ̀rí dọ́dọ̀ ni pé wípé ẹnìkan nínú àwọn tá wípé Ọlọ́run bá ní kó máa bí wọ́n ti ń sàlàyé ẹ̀rí fún yàn tọ́lọ̀ ní kó ma kéwú tó lè lè sàlàyé ẹ̀rí fún yàn tàbá ti kó ti sàlàyé fún tó lè sọ fún wa pé àwọn ti sàlàyé fẹ́ nìyí ẹni yìí ò gbọ́ ni tó bá ti lè gbédàjọ́ lé lórí àwọn ló gbédàjọ́ lé ní ẹ lórí kò ẹ̀yìn lẹ́sẹ̀ tí èmi ò tí ìtẹ́tẹ́ mi kò sínú ẹ̀ iqamatul hujja rẹ̀ fardu kìfáyà ni kẹsẹ̀ fardu ayn ìtàpẹ̀ ní fardu kìfáyà ni pé tá a bá ti ráwọn kan tí wọ́n ṣe àwa yòókù àlẹ́ṣẹ̀ àìṣe máa pé wọ́n ṣe kọ́mọ̀tì hujja lé lórí tó fi pè ń kèfèrí àlẹ́ṣẹ̀ báyìí ṣùgbọ́n àti ráwọn tí wọ́n ti ṣe káwà yòókù wá lo ìdájọ́ ẹ̀rí ni kò yí báyìí tó dẹ̀ sàlàyé tàbẹ̀mẹ́ pé àwọn sàlàyé ń tòótọ́ so àwa yòókù ta bá gbèdàjọ́ lé lórí àlẹ́sẹ̀ ma in tó bá jẹ́ fọ́rùdù àìn ó ní gbogbo agbọ́dọ̀ sí lẹ́yọ kọ̀ọ̀kan wọn kí n sọ fún yẹn ní ti pé ah, nígbà táwọn alájì kí ní bá ti kírun ṣé ó sá ti rìn lẹ̀pá ti kírun ti wọn wọ́n ti gbé tàwa yòókù nónúnú ó ń kálukú gbọ́dọ̀ kírun ti ẹni pé ah, ìgbà ni pé ó ń kálukú ọgbà ti ẹni àbí ṣùgbọ́n àwọn irú àwọn nǹkan tó bá jẹ́ fárúdó kì fáyà báyìí tàbá ti rẹ̀yìn kan tó bá ti ṣe tàbá ti ráwọn tí wọ́n tó tàbá ti lè ṣe àwa yòókù lẹ́sẹ̀ ma so ọ̀rọ̀ ìkọ́mọ̀tẹ̀ ṣújà kásàlàyé ẹ̀rí fúnyàn kìí ṣe wípé fárúdó àìn tí ni gbogbo ẹ̀rí báyìí kò dẹ̀ sí kankan nínú àwọn olùmọ̀ tó sọ orú ẹ̀ láyé nínú ìfẹ́ ẹnu tí ń bẹ lára àwọn èèyàn láwùjọ wa ẹ̀rí rúmá tẹ́mọ́ fi ẹ̀sìn rúmá àwọn lójú nìyẹn tí a ah, ẹ ìwọ ló ṣe kọmọ́dù ló jà fún ilé òtí ìṣẹ́ fún tèmi so ilé sì gbàtí mùsùlùmí ní tèmi àṣílùm sọ́wọ́ ìfẹ́ ẹnu pátápátá gbá wàlọ́ ìlú ṣe yí tó dẹ́ jẹ́ kò sẹ́rì kẹkàn lórí ẹ̀ kò yí báyìí so ilé yìí báyìí ọ̀rọ̀ ta la ń kà jẹ́mà ọ̀rọ̀ Sheikh Salih Uthaymin àti pé pẹ̀lú ilé báyìí sí yóò jẹ́ kó yé wa wípé tá a bá ń sọ̀rọ̀ nípa ìpìyàn ní kéfèrí kìí sọ̀rọ̀ kan tá sọ wípé ẹ̀yà àtẹ́bá tẹ́rẹ̀yàn ti ń sọ̀rọ̀ ìpìyàn kéfèrí àti ah, mọ̀ pé àwọn kọwàríjì ni a jẹ́ pé tẹ́ àyàfi bẹ́ẹ̀ tẹ́ẹ̀bà pé Muhammad bin Abdul Wahhab náà ní kọwàrí àbẹ́pẹ̀ Sheikh Fauzan náà ní kọwàrí ìpèèyàn ní kèfèrí lára ẹ̀sìn lọ́wà ẹgẹ́ bó yẹ pé ìpèèyàn ní mùsùlùmí náà rí ara ẹ̀sìn náà ní ewu tíráwọn yẹn mọ̀rọ̀ pé in tó dáa ní kíyàn máa fi ìsìláàmù ilẹ̀ fún yàn ṣùgbọ́n kíyàn yọ ìjáde ní ọ̀dá tó bá fi ìsìláàmù ilẹ̀ fún káàfìrí wàlláhì aburú ló ṣe òun náà aburú rẹ̀ o gbọ́dọ̀ fi ìsìláàmù rinlẹ̀ fẹ́ni tí ò kí ń ṣe mùsùlùmí ẹgẹ́ bó ṣe gbọ́dọ̀ yọ jáde kó ní méjèèjì láburú ṣùgbọ́n lónìí àwọn èèyàn wọ́n máa ń fi síbi káfí islam rẹ̀ fún gbogbo èèyàn wọ́n dẹ̀ máa ń pè àwọn èèyàn kú bí káyọ àwọn èèyàn jáde kúrò islam iye ò sí ìlànà alùsúnnà tó jama'a kò sí ní ìtàlùsúnnà wà jama'a gbà ní pé a lè pè yẹn káfíìr ẹyẹ bá sí fi islam nílẹ̀ fún yẹn ṣùgbọ́n ká tó pè yẹn ní káfíìr rí a gbọ́dọ̀ rí gbogbo àwọn mẹ́jẹ̀mú tó yẹ kárí lára rẹ̀ agbọ́dọ̀ mọ̀ wípé pẹ̀lú ẹ̀rí tó clear ẹ̀rí pé mo ti sọ́lẹ̀ kan tí kìí ṣe alọ́mọ́málọ́mà ẹ̀rí tó clear pé kúfùrù ní nǹkan ẹ̀ ó gbọ́dọ̀ wà káwà rí pé ẹ̀rí tó clear wà láì pé kúfùrù lẹ́ni ikó sí ni gbogbo àwọn ṣòrúù agbọ́dọ̀ rí pé ó ni àwọn mọ̀wání àwọn nǹkan tó lè kọjú wa ká má pè ní kéfèrí agbọ́dọ̀ rí pé kú lára rẹ̀ síwájú ká sọ pé káfíìrì lèyàn واضح وكلياغا وكلياغا so ah nínú àwọn anu ele tí ó nbe láwùjọ wa nìyẹn kolon ba le kila ko so be ọ̀rọ̀ nípa at-takfir àwọn kan nbe àwọn kan ṣe àṣetò nbe ibo la lu nwa wal whatsapp a ẹni tí ó ká pè ní kufuru ni abobo tí ẹ sí àwọn ẹni tó bọ́ sí ẹni tí ò ṣe kúfùrù tàbá pè ń kéfèrí bàbá ńlá àṣejù ni ẹni tó bọ́ sínú kúfùrù tí mẹ́jẹ̀mú ò pé lára rẹ̀ tàbá pè ń kéfèrí bàbá ńlá àṣejù ni bẹ́ẹ̀ náà láà ní pè ní kéfèrí láà ní pè ní mùsùlùmí ẹni tó bọ́ sínú kúfùrù tí mẹ́jẹ̀mú tó pé lára rẹ̀ káwá sí torí ẹ̀ká tó wá fi ìsìlámù rẹ̀ fún bàbá ńlá àṣejù ni kò yí báyìí a wà ní whatsapp نسمع في هذا العصر دعوى الألمانية نسمع في هذا العصر دعوى العلمانية وهي فصل الدين عن الدولة فهل أصحاب هؤلاء مرتدون وبر الله شيخ فوزان وني أمن قولتك واتاوي دعوى العلمانية ìpé àpèmára ìpé pé al'almaniya ẹmà wọn náà ń pè àwọn al'almaniya

so wọn lẹ́sìn tí wọn wọ́n ní a máa ń gbọ́ lásìkò wá yìí ìpèpè àwọn al'almaniya wàhíyà fásilù dí alìdáwùlà wọ́n wá sọ ìkan nínú àwọn ìpìlẹ̀ àwọn al'almaniyun òun ni fásilù dí alìdáwùlà wọ́n ní àà ẹ̀sìn ọ̀tọ̀ bá ṣe darí ìlú bá ṣe ṣòṣèlú irú ẹ̀pọ̀ láwùjọ wa gan o ọ̀pọ̀lọpọ̀ àwọn tán bá ní ìròrí ìwé tán bá ní ìròrí ìwé ẹgbọ́n mo ṣe wí o torí pé yẹn lè kàwé tí ó sì ní ní ìròrí ìwé ẹ̀rí mi gbọ́yí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tán bá ní ìròrí ìwé nǹkan tó dáa ni ṣùgbọ́n wọn tí wọ́n gbé wá wọ́n ti ìròrí tí ò dábọ̀ ṣùgbọ́n wọn tán gbé wá fún wa rí àwọn kèfèrí ni tán gbé wá fáwà ní Nàìjíríà àbẹ́ẹ̀kọ́ ni wọ́n ti ìròrí kúfùrù wọn wọ́n ti bọ̀nú ìwé fún wa nínú ni kò sọ́lọ́hun sọmọ̀ pé sáyẹ̀nsì gbàgbé kò sọ́lọ́hun sọmọ̀ bẹ́ẹ̀ ìgbàgbọ́ sáyẹ̀nsì ní ilé kò sọ́lọ́hun ni sáyẹ̀nsì gbàgbé kò sọ́lọ́ kò rí bá ní tù kéè sáyẹ̀nsì nìkan bẹ́ẹ̀ ni àwọn yòókù náà o kò rí bá ní tù ọlọ́run bá ní kó ṣàánú wa ṣe rí ìròrí ẹni tó bá lè ẹni tí ìròrí bá lè kó sínú ọpọlọ rẹ̀ almaniyu ni ó jẹ́ almaniyu òun náà ni wọ́n ni bẹ́ẹ̀ yóò jẹ́ sẹ́rírò àwọn ìyẹn àwọn ni ó ma sọ fún yín wípé gbogbo in tí a bá ti lè gbé kalẹ̀ ẹnìkaka ọgbọ́dọ̀ sọ̀rọ̀ síbẹ̀ nítorí pé kìí ṣe tẹ̀sìn láti kó jọ bí báyìí kódà irú àwọn ìyẹn rẹ̀ irú àwọn ìyẹn rẹ̀ tó bá yẹ ah, ni àà ah, àfà àwa so ibi báyìí sì ní kèésà ojú ẹ̀sìn tó bá nǹkan fẹ́ ṣe wà sí kọrí mọ́sálásí cooperative là ń ṣe rí báyìí kí lá láàṣẹ́ o cooperative kéde cooperative nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tẹ̀ ń wò yẹn kódà ẹjẹ́ ń sọ fún yín ìròyìn yẹn tí mo sọ yẹn láti di ìwé ló ti bẹ̀rẹ̀ ó ìwáyà lẹ́yìn àwọn ẹgbẹ́ yín alábi mílíọ̀n lè ní àwọn ẹgbẹ́ tèmi náà kápẹ́ntà níwọ àwọn ẹgbẹ́ ti ẹ náà bíríkìlẹ̀yà níwọ àwọn ẹgbẹ́ ti ẹ náà ẹ lọ sínú àwọn ẹgbẹ́ yín ìdí tèmi ò fi bá wọn ṣe ẹgbẹ́ nìyẹn ìsì lè bá wọn ṣe ẹ lọ sínú àwọn ẹgbẹ́ yín ẹ gbìyànjú ẹ fẹ́ máa sọ yí pé ìsìláàmù takùn kankan ẹ̀rì fún wọn sọ wípé àà ah, lónìí àfà kìí sọ̀rọ̀ ìsìláàmù láńsọ rí wàláì wọ́n sọ fún yíbẹ̀ fásilù dín alìdáwùlà ìpìlẹ̀ kan náà pẹ̀lẹ̀ àwọn alàìmàní yìí nìí ká ní ẹ̀sìn ọ̀tọ̀ bá ti darí ayé wa ìlú wa ọ̀tọ̀ ẹ̀rí mi gbọ́yìn gbogbo orú àwọn àwùjọ tó bá ti rí báyìí rẹ̀ àwọn tí bá ń darí ẹ̀ òun ló dẹ̀ wọ́pọ̀ láwùjọ wa ẹkẹ̀jẹ́ kí wọ́n sọ̀rọ̀ òrìríkà láyé kẹ́yìn wá bẹ́ ma gbogbo yẹ ma jálàká ìjọ ẹ ma mú làákàyè wá wọ́n ma gbà wọlé wọ́n sì ma tẹ́tí gbọ́ yín so kí tó fi rí làákàyè tán fẹ́ lò tó ń pẹ́gbà ipé gbogbo nǹkan ẹ jẹ́ ká ti làákàyè ẹni tó bá ti wá lè rí làákàyè tó mú bérébéré jùlọ àbí ẹnu rẹ̀ dùn ó lè analyze kódà ó lè jẹ́ pẹ̀lú mi bóyá ìròrí tiẹ̀ ga ṣùgbọ́n torí wọn mọ́ tó sì lè analyze ìròrí tiẹ̀ ẹni tẹ́nu tiẹ̀ dùn tó lè ṣàlàyé ìròrí tiẹ̀ yẹ́kẹ́yẹ́kẹ́ yẹn òun rò pé ah, ẹni yìí ẹ̀yẹ kan sọ wípé kódà kọjẹ́ pé ìròrí tẹ̀fí ń sọ̀rọ̀ ìròrí ẹ̀sìn ni ẹ̀sà máa pè lẹ́sìn sàgbẹ́gbà bèèrè mo lè máa fi ròyìn islam báyàn sọ̀rọ̀ sí ìsìn ní kọ́ta ara kùrán ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ láti inú ara kùrán ìǹkan tí alkùrán ní pẹ̀pẹ̀ sí mòfin sọ̀rọ̀ mo lè máa fàdí ti báyìí sọ̀rọ̀ ń gbà mí báyìí kí ìsìn ní kó ti hadith kí adúlé rí sí wípé sọ́tọ́ láti jẹran lẹ́dẹ̀ kí ní kò tọ́ ìtí mo fi sọ fún ilé kọ̀tọ́ yẹn ìròrí kùrán ní ṣùgbọ́n mi kó ti kùrán fún yín kí sí gbogbo aláàlè yọ́ ma kó ta aya ẹ̀rí gbọ́ aya tí ń gbà míì tẹ́yẹ bá ní bùkátà sí ẹ̀dàkùn bá wa sọ ẹ̀rí torí ká lè bá ma níwà ní àá ṣorrimata alaikumu ṣorrimata alaikumu damu ṣorrimata alaikumu maitatu wa damu wa lahmul khinzir bayan ma yake wọn báyà wá fún yí ṣùgbọ́n gbá mi mo lè kan sọ̀rọ̀ tẹ́yẹ pé kùránì náà ẹ̀rí ni mo gbára lé fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ ẹ̀rí ni ẹ̀rí mo ti fi sọ̀rọ̀ ṣùgbọ́n mi kàkó tẹ̀rí yẹn ẹ̀ tí ó kọjá pé mú rí ẹ̀lẹ̀ fi ń sọ̀rọ̀ táwọn kẹrò pẹ́ kan ròyí lásán ni ṣùgbọ́n ẹ̀kà sọ fún wọn wípé ààrín tẹ́ sọ yìí ayàbá ìwà tako àà wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sọ fún pé àfà kìí sọ̀rọ̀ ẹ̀sìn lásán bí báyìí ṣé àṣemọ̀ ń sọ ni ẹ̀yin òwe kìí sẹ́rẹ̀ ẹ̀yin èrí ni nam ẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ń rí alhamdulillah mo rò pé mìnìkan mo mọ́ ń rí ni bí jẹ́ ń ṣẹlẹ̀ láwùjọ wa nìyẹn o bí ṣe ń ṣẹlẹ̀ lá kódà ẹ jẹ́ kí n sọ fún yín nínú pàdé mọ̀lẹ́bí ń ṣẹlẹ̀ tábà ń lọ jìnà ní ẹ bá padà sínú pàdé mọ̀lẹ́bí yín ẹ̀yẹ kan fẹ́ gbọ́n gbìyànjú àti máa gbìn ìròrí ẹ̀sìn ó sọ fún ìjá àfà ẹ̀rọ ààrọ sọ pé ìlànà tí ẹ tí wọ́n fi ń ṣe ìsìláàmù tí ẹ ọ̀tọ̀ so táwa náà bá fẹ́ máa sọ tiwa náà nísìn so ẹjá pa gbogbo ìlànà tèmi kìníkan tèmi <laughs> ẹ̀rí wọ́n ní kọ́tà méje mọ́sálásí irú ẹ̀n wáyé inna lillahi wa inna ilayhi raji'un méje mọ́lẹ́bí labẹ́sí ẹni tó jẹ́ súnni wà ń bẹ súfí wà ń bẹ ẹlẹ́gbẹ́ wà ń bẹ gbogbo wa lábìjọ kóra wájọ́ wà ni pé tẹ́yìn bá ti fẹ́ mọ́ àà ọ̀fẹ́ ma impose ẹ̀sìn ti wa káfí ma èwo lẹ̀ sí sọpọ́tì wọ́n tó wọ́n sọ ní pé hmm, ní tí wọ́n sọ yẹn àgbọ́yé ẹ̀sìn ti ẹni yẹn sọ pé súpìlà wa sọ àwọn olùgbàrú yẹn ẹjá pa ogun yẹn ti ẹjá fi ràká ìbára wa sọ̀rọ̀ ayé ẹ̀kọ́ ni ìròrí àìmàníyà nìyẹn fásilù jí àìní dáúdà ìròrí yẹn burú gan ó ti wọlé sáàrin àwọn èèyàn ó ti wọlé sáàrin àwọn èèyàn àti ẹlẹ́kì àwọn máa sọ̀rọ̀ sí níbi òṣèlú ẹjẹ́ ká yẹ kìíní kan ṣe rí òṣèlú ààrẹ ẹ̀sìn lọ́wà kí ni mo pè jẹ máa ààrẹ ẹ̀sìn lọ́wà ẹ̀sìn tó máa wà lé kẹ́lá gbé fàánàbí sallallahu alaihi wasallam láti wá darí gbogbo ayé ni ẹ̀tí ọ̀nàtàn ìsìláàmù ni ẹ́ al-islam dínun wa dáúlà kò yí bá nìkù ìtí islam wá sàlàyé ni gbogbo nǹkan yẹnyẹn àti bá ti tẹ ètò gbésí ayé ara wa kò yí bá nìkù ṣùgbọ́n kéèsè gbogbo òṣèlú ìlọ́bẹ̀ẹ́sẹ̀ mú àwọn èèyàn máa ń ta àwọn èèyàn jẹ́ bí báyìí ẹ̀mọ́bí tó wọ́n fẹ́ ti ẹ̀sìn òṣèlú yẹn pè yí sí wọ́n fẹ́ fi pè yí sínú democracy ṣé islam wà ní democracy ni islam ní òṣèlú ti ẹ̀ lọ́tọ̀ tó ń pè ní àfíyásátú al-islamiyya kí ni kanáà sharia àbí àwọn ẹmọ yáà ah, àwọn ìwọ́n takòṣèlú islam gẹ́gẹ́ ló kọwàá sóṣèlú àwọn ànábì ọlọ́ọ̀bá olóṣèlú ni wọ́n só ní democracy wá ni wọ́n àgbọ́yẹ̀ òṣèlú tí wọ́n ń pè àwọn èèyàn sí ẹ̀kọ́ ni islam ń gbà lóṣèlú bal islam tako ele tí wọ́n inú àwọn nǹkan tí islam wá tako nínú òṣèlú tí ó gbọ́dọ̀ ma sínú ní tá gbọ́dọ̀ ma fi darí ìlú onídájọ́ ele tó ń pè àwọn ẹ̀sìn yẹn wá so gbogbo wọn gbà bí pé islam ẹ̀sìn òṣèlú ni gbogbo tó sì ni a wà sọ pé kalimatu haqqin urida biha al-batil kalimatu haqqin urida biha al-batil ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ òdodo ni wípé ẹ̀sìn islam ẹ̀sìn òṣèlú ni ṣùgbọ́n aburú ni wọ́n fẹ́ pèpè sí ní democracy ni islam ò ní ìbátan pẹ̀lú democracy rárá kò ní ìbátan pẹ̀lú communism rárá kò yí bá ní so ilé ni ìbẹ̀rẹ̀ tí wọ́n bèèrè lọ́wọ́ sheikh pé natma'i fi hadha al-asri da'wa al-almaniya wa hiya faslu ad-din 'an ad-dawla fa hal ashabu ha'ula'i murtaddun jawabun idan ni pé la shakka anna ashab al-madhahib al-mu'asira sheikh wa fa ìdáhùn lójú ẹ̀kọ́ táàrí kan bí ilé ni pé tí a rí oníbèèrè lè bèèrè ìbèèrè kan ṣùgbọ́n tí ẹni tí ó fẹ́ dáhùn ó dáhùn kọjá ẹni tó bèèrè nítorí kó lè bá gbàgbọ́ yìí e. pé kìí ṣe léyìí nìkan gbogbo tó bá tó rí báyìí náà lára ẹ̀ lọ́wà fòye bá nìtò lára àwọn ẹ̀kọ́ tí wẹnikẹ́ni wọ́n fẹ́ dáhùn so ṣéèkì ní la shakka anna ashab al-madhahib al-mu'asira wọ́n ní kò síyè méjì nípa wípé àwọn tí wọ́n ń rin ìlànà ayé òde òní àwọn náà ń al-madhahib al-mu'asira àwọn contemporary school of thought àwọn ìròrí àwọn ìlànà ayé òde òní kò síyè méjì pé àwọn tí bá ń ṣe irú nkẹyà àwọn tí bá ń rìn ìlànà yìí àwọn tí wọ́n ń lo ìlànà yìí kò sí èméjì lórí bẹ́kẹ́ ní o lórí wípé murtadun ẹni tó ti jáde kó ní ẹ̀sìn wọn kéde sẹ́kùn pé wọn murtadun wọ́n ti jáde kó ní Islam ẹ́n gbogbo ẹnikẹ́ni tó wá ti ń lo àwọn ìlànà ẹ̀sìn àwọn òròrí ẹ̀sìn ayé òde òní ṣẹ́rí ìròrí pé kò sí ẹ̀sìn ẹ̀sìn kan lòun náà ẹ̀tí ọ̀dá sáà àdìsọ́kà kan lòun náà àkídà lòun náà àkídà kan ní pé àkídà jẹ́ ni pé kò sí tán pè lẹ́sìn àkídà jẹ́ ni pé kò sí tán pè lọ́lọ́run àkídà jẹ́ ni pé kò sí tán pè lánàbí àbí àdìsọ́kà lòun náà ẹ̀sìn kan ni wọ́n náà ń sìn yẹn alìlhàjíyà gbogbo àwọn ìròrí tó tó tó ní sí tó ń tàtẹ̀sìn tó ń ṣe ilhaj díkẹ́ ẹ̀sọ́ mẹ́kọ̀ sọ́lọ́un díkẹ́ ẹ̀mà takòrò yẹn ọlọ́wọ́n bá rúrú àwọn kàbáyìrì murtadun wọ́n ti jáde kó ní ẹ̀sìn lára wọn náà ni alhaddafiya alhaddafiya lára àwọn ìròyí tuntun tó ẹ̀ṣẹ̀ ń bẹ láyé sí ni alkauniya lára wọn náà ni àwọn tó mẹ́ pẹ̀pẹ̀ sí àwọn alkauniya láwọn tó yẹ pé tó mẹ́ pẹ̀pẹ̀ sí ti wọn òun náà ni ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà àwọn àṣìyùn tán wà lórí ìlànà àwọn àṣìyùnìyà òun làwọn tí wọ́n gbà àwọn tí wọ́n practice communism ṣe rí àwọn àṣìyùnìyà ilẹ̀ China ni wọ́n pọ̀ sí irú àwọn ilẹ̀ Asia báyẹ̀ bí China bí communism làwọn lò tí wọ́n wà ló democracy hmm? so àwọn yẹn àwọn ni àṣìyùnìyà gbogbo àwọn wọ̀nyí rẹ̀ nínú àwọn mazaibu tí ó jẹ́ sí pé àwọn tó bá ti lè kó sínú àwọn ìròrí yẹn wọ́n ti jáde kú nú ẹ̀sìn lè annáha mukhalifatun lil islam nítorí pé àwọn nǹkan yìí rèé ó tako islam lè annáha mukhalifatun lil islam ó islam su'alu ìbéèrè mi idha qala shakhsun li ó sọ fún ẹni kejì rẹ̀ báyẹ̀ pé ìwọ onímọ̀ kọ̀kọ̀ mẹ́mbáàdì almizah mẹ́mbáàdì almizah tó bá wà lè pé ní almizah tó bá wà lè pé ní almuzah bí kẹsìrì ní àwọ́ bí gómi ha báyá ká fún mí rẹ̀ ní kẹsìrọ̀ ní àbíká fún ní gómà ẹ́ ká ní almuzah àbíká ní almizah mẹ́mbáàdì almizah fahal qawluhu huna fàhàl qawluhu hadha rijdatun àmá ọ̀rọ̀ tó sọ yìí níkan fi ń sẹ́fẹ̀ ní ibi ń sáwàdà kí a máa báyà sáwàdà pé ẹni máa kọ̀kọ́ ayẹ́mà máa kọ̀kọ́ lẹ́fẹ̀ tí kò láàrí sọ́kà pẹ́ ni ẹmà máa kọ̀kọ́ tutọ́ kọ̀ gbà pẹ́ ni ẹni máa kọ̀kọ́ tutọ́ níkan fi ń sáwàdà ni wọ́n ní sẹ́rú ọ̀rọ̀ yìí rẹ̀ sẹ́rí dà ní sẹ́yàn jáde kó ní Islam wàhálì yóò ṣùkámọ́ àti pé sáàpì ẹni ẹni kéfèrí kó ti jáde kó ní islam jawabun kí ni dáhùn rẹ̀ idha kana qasduhu al-mizah tó bá jẹ́ pé èròǹgbà rẹ̀ ni pé ó fi ń ṣeré ni aw annahu yaqsudu bidhalika anna sahibaka aw annahu yaqsudu bidhalika annaka sahibu a fiqala àbí ìtọ́gbà lérò pẹ̀lú pé ẹ̀yẹn má kọ̀kọ̀ ni pé ìtọ́gbà lérò pẹ̀lú ẹni pé ẹni torí ẹ̀ pé ni bọ́yẹ̀ èèyàn kan tó rí ẹ pé gan tó jẹ́ sí pé tọ́rọ̀ bá ti dọ́dọ̀ rẹ̀ báyìí kíákíá yóò tètè rí ọ̀nà àbáyọ fún àbíkó yóò tètè gbọ́rọ̀ kankalẹ̀ tẹ́ẹ̀fì tọ́rọ̀ yóò ti ṣe dédé yàní á ẹmà kọ́kọ́ ní ẹmà mà kọ́kọ́ ó bọ́yá nítorí bí làákàyè rẹ̀ ṣe mú bérebére tọ́rọ̀ ẹ̀ sì máa ń ṣe kò ń jẹ́ ni àbí tó gbà lérò ọjà sí tọ́lọ̀ ọba àlékà tètè máa ń fún ní àgbọ́yé lórí ọ̀rọ̀ ọba ipé kanu méjì lọ́gbà lérò haza la yadurru wa laysa bi riddatin wọ́n lélẹ̀ yìí kò sọ yẹ̀dí kèfèrí kò sí gíní o kò sọ yẹ̀dí kèfèrí kò kó nira bá lè annahu la ya'taqidu annahu ya'lamu al-ghaib torí pé kò ní àdìsọ́kàn pé ẹni ẹni máa kọ̀kọ̀ ìgbà olè yóò tó máa di kèfèrí nígbà tó bá ní àdìsọ́kàn pé ẹnìkan máa máa kọ̀kọ̀ yàtọ̀ fún Ọlọ́run bá tó bá ti lè dísọ́kàn bẹ́ẹ̀ tó nígbàgbọ́ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ọkàn fi ń sáwàdá ní wọ́n náà máa fẹ́ kò nímọ̀ nípa kọ̀kọ̀ àbí tó ọba lérò ní pé orí ẹ pé ẹni ọ̀rọ̀ ìmọ̀ kọ̀kọ̀ tó fi rìnlẹ̀ fún orí ẹ pé ní gẹ́gẹ́ pọ̀ ọgbà ikọ́ mọ̀ kọ̀kọ̀ sara murtadda ṣùgbọ́n tí yẹn bá lè láti tọ́kàn pé yẹn ká mọ̀ kọ̀kọ̀ ó ti dẹ̀ ń jáde kò ní Islam eléyìí báyìí àwọn èèyàn nígbà tọ́kàn yẹn tó pọ̀ gidi gan àyàfẹ́ni tọ́nà bá lékẹ́lá bá sàánú tọ́nà bá lékẹ́lá bá fi àgbóyé súnnà kẹ́ òun nìkan ní ọ́là fún bí orí ní tọ́nà bá lékẹ́lá bá sàánú tọ́nà bá lékẹ́lá bá tẹ ìmọ́lẹ̀ ẹ̀sìn sọ́dọ̀ rẹ̀ tọ́nà ní kó rí àwọn èèyàn máa sàlàyé ẹ̀sìn fún òun nìkan ló lè gbóyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rí àgbọ́yé wọn àdìsọ́kàn tó jẹ́ pé àwọn èèyàn tí ń ṣe iṣẹ́ ìyẹ̀míwò wọ́n máa tà láwùjọ wá gan wọ́n máa tà gidi gan ẹ̀rí pé kódà wọ́n lọ máa polówó iṣẹ́ wọn lórí rédíò hey bàbá fúlàní ẹlẹ́ni tíra kìní kan bàbá gíláàsì kìní kan olómi gbóná kìní kan olómi gbóná bá fi lè dájú ọ àfá òsàbámà nìyẹn o òsàgbákò nìyẹn ọlọ́run bá lè gẹ́lá kódà nǹkan mọ́ sànú ìyẹn o kódà kó sànú ah, ọba jàre ọlọ́run bá lè gẹ́lá kódà nǹkan sànú àkọ́mọ́jẹ́ kí ìyàrí àbúrú wọ́n pọ̀ lórí rédíò tán pèpè sí irú àbúrú báyìí àwọn míì náà ìdẹ̀ lọ sórí rédíò signboard ni wọ́n gbé kalẹ̀ sí ìyànà ilé wọn hmm? ìkan lóhun ni alálà òun màlá ọ̀rẹ́ àfá ọ̀rẹ́ àfá yìí <laughs> kéèsì alákẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ yìí dẹ̀mọ́lọ́bára kan ní Ìbàdàn ìgbà kan nìyẹn alálà ni ó gbé signboard ẹ̀ síbi sáìdì maraba báyìí maraba lọ sí ọ̀nà sábòkè báyìí ẹ̀rì signboard ẹ̀ bẹ́ẹ̀ mẹkáníkì àbí kí ní ṣe tẹ́lẹ̀ rẹ̀ tọ́bù chájà tọ́bù chájà ọba sì sọ̀rọ̀ ẹ̀dá lálà ọba sọ̀rọ̀ ẹ̀dá lálà bẹ́ẹ̀lẹ̀ ìkẹ́lóhun alákùkọ àkùkọ ló ń fi ń wo sẹ́ntì ẹ̀ àkùkọ òun fi ń wuṣẹ́ kódà ibi tọ́rọ alámàrí burúdé fún àwọn èèyàn dé láwùjọ wa yìí wọn bọ́yá kò ti rówó sponsor program yẹn mọ́ nínú ìgbà kan ló nú àwẹ̀ báyìí lóru báyìí àìsọ bàbá wa alákòókò láìláàílàlá program lórí àwọn ìròlé mọ́ gbọ́n ní sáàrì tó pé àsìkò tí sáàrì àtàṣọ́bá ọ̀fẹ́ gbẹ̀rù wọ́n wá polówó bàbá alákòókò gidi gan àbáláwò kọ́ tàà ń wí rẹ̀ ibi tí mo gbé mo gbé ilé tó yẹ́pọ́ wà wájú ilé rẹ̀ báyìí ní ma ń lọ ń dá ipá káàkiri àwọn ìlú oko tí ó dẹ̀ kó àwọn ẹran bọ̀bámú àwọn ẹran adìẹ àgùntàn àgbò gbogbo ẹ̀ aláwo sámúlù kí yẹn kéré yẹn tẹ́jẹ́ pé nínú àwẹ̀ lẹ́tọ́ wá ń polówó prógámù ẹ̀ ń pán ẹbọ káàkiri ní òru Ramadan ètò bàbá wa alákòókọ́ láìláìláà ẹ́ ọwá tó jẹ́ àwọn àsìkò tí tẹ́rí rédíò ó ṣòro gbọ́ wàláì torí in tó pọ̀ jù lórí rédíò àbúrú ní tí ẹ bá fẹ́ gbọ́ rédíò bẹ́ẹ̀ tí máa wà tí àwọn àfáà súnnà ẹ kà máa wú àsìkò yẹn ẹ tàn rédíò lásìkò yẹn sọ tẹ́ bá ti lè gbọ́ tán ẹ pa tẹbá tún ní ìdásíkò wá sí afá súnà mi tẹbá tún fẹ́ tàn ní station tẹ mọ̀ pẹ́fẹ́ wà lọ ẹ̀tàn ẹgbẹ́ sí ẹgbọ́tán ẹpá tíyàn bá fẹ́ ba ìròyìn ara rẹ̀ jẹ́ tíyàn bá fẹ́ kó bẹ́ sí ara àyàn rédíò kan so rédíò jẹ́ gàtẹ́kà túlẹ̀ kọ́ ma wí ìkú yìí lọ tẹ́kà túlẹ̀ lórí ọkà tú rédíò lẹ́kọ́ ma wí nǹkankan ẹ̀rọ àwọn ọ̀gbìnrin us pray in Jesus name in the mighty name of Jesus Father nínú mọ́tò rẹ̀ náà nínú ilé rẹ̀ náà lẹ́tí in the mighty name of Jesus ó kàn lè túnlé ní olẹ́ báyẹn ó kàn lè túnlé ní olẹ́ gbọ́nà máa tẹ̀ta tó bá fẹ́ gbọ́ lórí rédíò torí pé gbogbo ta bá fẹ́ wọlé sí etí wà yìí a gbọ́dọ̀ máa tẹ̀sá rẹ̀ o torí tó bá ti wọlé sí etí ibo ní lọ jama nú ọkàn eléyìí manhaju ahli sunnah wal jamaa tó clear ní o alimam abdurrazzaq as-san'ani nínú àkídàtí sálàfù wọn wọ́n fi rìn ẹ̀bẹ̀ kò yíba ní sí wà yàrá na sọ́wọ́n àzánihì àwọn alùsùn náà rí pé a gbọ́dọ̀ sọ etí wa an sama'il abatil kúrò níbi gbọ́kúgbọ́ allati idha marrat bil azan wa qarat fil qulub àwọn ìgbọ́kúgbọ́ àwọn abúrútẹ́ pé tó bá kọjá níbi etí báyìí yóò lọ lẹ̀mánú ọkàn ni agbọ́dọ̀ sọ etí wa kó ń bẹ́ bá lè sọ ojú wa níbi tá ma fojú wò tá sọ ẹnu wa níbi tá fi jẹ tá sọ ẹsẹ̀ wa níbi tá ma fi rìn lọ tá sọ àdìsọ́kàn wa níbi tí ó ma wọlé síbẹ̀ ẹ̀mí wa bẹ́ẹ̀ la gbọ́dọ̀ sọ etí wa níbi tí ó ma wọlé síbẹ̀ àwọn èèyàn kan tú etí wọn lẹ̀ inna sam'a wal basara wal fu'ada kullu ulaika kana anha ọlọ́run dájúdájú ìrìnà yí ìgbọ́rọ̀ yí ọkàn yí gbogbo ẹ̀ lábí ilé rẹ̀ bóòlẹ́ ṣe lò ìtọ́bàbà lé kí ló bí wá tọkàwà tú etílẹ̀ àfá tọmọ gbogbo kúgbọ̀ ilé yìí dá ṣùkọ́lọ̀bà lè kí ló sànú wa naam gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ládi sọ́kàn wípé nìkan bẹ tó ní má kọ̀kọ̀ irú ẹni ó ti jẹni tó jáde kúrò nínú islam yẹn so ẹ̀rí pẹ́lẹ̀ báyìí náà rí lára ìdáhùn tí sheikh al-Fawzan rahimahullahu ta'ala tí wọ́n dáhùn náà ni nítorí àsìkò wa wani ìbéèrè mi tó rí su'alu man sabba dina Allahi aw amila amalan mukaffiran inda al-ghadab inda al-ghadab ash tó bá bú ẹ̀sìn Ọlọ́run bá tó bú ẹ̀sìn ọ̀nà olè yẹ́ ìgbàgbọ́ ẹ̀sìn tẹ́rẹ ẹ̀sìn islam ṣíwó ẹ̀rí sókòtó rẹ̀ ẹ̀wọ́ gbọ́n rẹ̀ bí te wúrẹ́ ẹ̀wọ́ ẹ̀rí ilégún ẹlẹ́kù òjùjú inna lillahi wa inna ilayhi raji'un tí èyàn bá ti lè bú ẹ̀sìn ọlọ́run bá àbí irun gbé ìṣẹ́sìn ni sòkòtò ìṣẹ́sìn ni ẹ̀há ìṣẹ́sìn ni tí yẹn bá ti lè bú mọ̀nsábàdínà lọ́hì ẹni tó bá bú ẹ̀sìn ọlọ́run bá àwà àmìlà àmàlà mọ̀kẹ́fẹ́rọ̀n àbóse iṣẹ́ kan tó mọ́ sọ́yẹ̀ díkẹ̀ fẹ́rí ẹ̀yìndàl gọ́gọ́bí ṣẹ̀dí àmọ́ nígbà tí ìbínú ní agbára ni ló ṣe rúṣẹ́ yìí ẹ̀yìndàl gọ́gọ́bí ìdáhùn ni pé ìzàbálagọ̀ ìsánù gọ́gọ́bá alẹ́bí yùkúríjù àníṣẹ̀ẹ́wò wọ́n ní tẹ́yàn bá bínú ní ìbínú tó dé ògógó débi wípé yóò mú èyàn dẹni tí ọmọ ti ń ṣe má gbogbo ìbínú tó bá fi lè lágbára lórí èyàn débi wípé ìbínú yẹn ó ti mú èyàn dẹni tí ọmọ ti ń ṣe má ó ti mú èyàn dẹni tí ọmọ ti ń sọ má fàínàwò ìdájọ́ ẹni tí ò nílà káyè láfún gbogbo ìbínú tó bá ti lè débẹ̀ ní o tó di pẹ́ ní ọmọ tí ń sọ mọ́ kò ní ṣùgbọ́n má kọ mọ́ tí ń ṣe mọ́ ìbínú a mọ́ débẹ̀ ọlọ́mọ́ sí wá ni tó bá ti lè mú débẹ̀ tó ti di pé kò mọ́ tí ń sọ mọ́ torí pé zahabul aqli làkáyì tí ẹ̀ náà ti lọ ẹ́ zahabul aqli yóò ṣẹlẹ̀ sí làkáyì yóò lọ ìtọ́jú mi pèyàn ní wèrè náà ní kí làkáyì ṣe gẹ́ni kó lọ ìjọ tí làkáyì bá ti padà kìí ṣe wèrè mọ́ amma idha kana ghadabu la yasil haddi zawali idrak amma idha kana

aw takallama bil kufri kéèyàn bá kọ ìyàwó rẹ̀ lẹ̀ àbọ́sọ̀rọ̀ kúfùrù jáde aw shirk àbọ́sọ̀rọ̀ ẹbọ jáde fi hadhihi nínú irúpò yìí inú rúpò ìbínú tí bima takallama bihi a dájọ́ lé lórí pẹ̀lú tó bá sọ yẹn tó bá sọ pé òun kó ìyàwó rẹ̀ lẹ̀ kódà

nínú àwọn nǹkan tí àwọn tí ma ń pè yàn kéfè rí òfin mà nìyàn nínú àwọn mọ̀wá ní òtẹ̀kìr o ní pé ẹwòye sẹ́ni tí ó kó sí kú fún yẹn ṣé kìí ṣe pé nǹkan dààmú ọpọlọ rẹ̀ ṣé kìí pé nǹkan dààmú ọpọlọ rẹ̀ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ ní nítorí pé rúfin àti àwọn wo ni nínú wọn ni al-majnun hatta yafiqa hatta yufiqa al-majnun hatta yufiqa ó wá láti di afaqa yufiqu wèrè tí tí ó fi gbádùn a lè pé ní kéfèrí a sì lè gbídàjọ́ lè lórí tó ó túnmọ̀ sí pé ń tá máa wò lára àyàn o wípé ìjẹ́ ẹni tí ó kó sí kúfùrù àbọ́sọ̀rọ̀ kúfùrù yìí

tí ò bá ti lè rí bẹ́ẹ̀ agbẹ́dàjẹ́ lè rí tó bá ti rí bẹ́ẹ̀ agbẹ́dàjẹ́ ilé lórí náà a su'alun ìbéèrè mi man takallama bi kalimatil kufri gbogbo ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ kúfúrù thumma taba min hinihi lẹ́yìn náà lẹ́sẹ̀kẹsẹ̀ tó sọ̀rọ̀ yẹn lẹ́lù lẹ́yìn rẹ̀ lọ bá túbá fa'al aléhì an yẹ̀tẹ́sìlá ṣé yóò wẹ̀ sáà pé ọbẹ̀ ó já padà sínú islamu nìyẹn ìtọ́fẹ́ bèèrè ní pé ẹni tó bá jáde kó ní islam tó bá wá padà sínú islam ṣé yóò wẹ̀ àbí ò ní ẹ́ ṣé yóò wẹ̀ jawabun ìdáhùn ní pé laysa aléhì an yẹ̀tẹ́sìlá kìí sọ̀rọ̀ yẹn lé lórí kó wẹ̀ idha taba ila Allahi wastaghfara tó bá ti lè ronú pìwàdà tẹ́rí taubá ó yàtọ̀ fún istighfar taubá kẹnu ó fẹ̀ ju istighfar lọ taubá kó lára inú iṣẹ́ taubá ní istighfar wà taubá gangan ni kíyàn tẹ́rí padà kúrò níbi aburú tíyàn sí kíyàn lè ṣe má kíyàn sì banújẹ́ lórí ilé tíyàn ti ṣe sẹ́yìn kíyàn sì ní àdìsọ́kà pé yóò ní ṣe má láyé kíyàn wá ìwọ̀ ẹ̀dá tí ó yẹ pé ìwọ̀ ẹ̀dá wà nínú ẹ̀ ni ọgbà wo níwọ̀ ní dá padà gbogbo àwọn ṣùrútù tawba ni mẹ́rin náà ni àbí náà ìzà tábà ila Allah tó bá túbà lọ sọ́dọ̀ Ọlọ́run bá wastaghfara tó sì tọrọ àforíjì lórí aburú rẹ̀ wà tábà tawbatan sahiha tó dẹ̀ kò sí lórí ẹ̀ kò jọ́rọ̀ yàn lórí ẹ̀kọ́ wẹ̀ ìdájọ́ fíkì ìlà ń kọ́ yẹn àbí látara àkídà nípa fíkì sí ìjáde kẹ́lẹ̀ orí títà kìdá alágbára dé kò jọ́rọ̀ yàn lórí ẹ̀kọ́ wẹ̀ lakinnal kafirul asliya ṣùgbọ́n káfìrí tó jẹ́ káfìrí ìpìlẹ̀ lakinnal kafirul asliya idha taba ṣùgbọ́n kéfèrí ìpìlẹ̀ tó àbọ́jẹ́ yahudi tẹ́lẹ̀ àbọ́jẹ́ màjúsí tẹ́lẹ̀ àbọ́jẹ́ múṣíríkì náà tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ kìí ṣe mùsùlùmí ìzàtàbà tó bá túbá kó omi kúfùrù rẹ̀ tó fẹ́ padà sínú islam tó fẹ́ di islam fàbáàdùlù ìlàmá yọ́rọ̀ annáwó yàtẹ́sì apákà olùmọ́rí wípé yóò wẹ̀ walakin al-jumhur annahu idha aslama al-kafiru ṣùgbọ́n nǹkan tọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ́wà lórí ẹni pé annahu idha aslama al-kafirul asliyu o ni pé tí kéfèrí ìpìlẹ̀ tí kò kí ń ṣe musulmi nípìlẹ̀ tẹ́lẹ̀ tó bá gba islam la yu'maru bil iqtisal a ní pàlásẹ̀ kọwẹ̀ li'annahu aslama nítorí pé ó gba islam ni wọ́n gba islam lásìkò annabi sallallahu alaihi wasallam wàlám yàmúrùhùn wàlám yàmúrùhùn bil irtisal anábí ò sì pa wọ́n láṣẹ kan wẹ̀ wa ba'duhum yaqul akọ́kàn olùmọ́ sọ wípé inna rijjata tanqudu alwudu àwọn apákan olùmọ́gbà wípé sẹ́rí ríjà ìjáde kóòrù islam ọba lù alájẹ́ ìdájọ́ fẹ́kí ò nìyẹn òtọ́ ni sẹ́rí èyàn sàlùwà látánìsìn lẹ́yìn rẹ̀ ló wá ṣe ríjà ọwá sí tọ́ba ìsìláàmù rẹ̀ jẹ́ ọwá tún padà yóò tó àlùwàlá sí àlùwàlá yẹn ti bàjẹ́ ẹ máa wo ọ sàlùwàlá tán lẹ́yìn tó sàlùwàlá tán ó bá ṣe kúfúrù tí ó tí mo mẹ́jẹ̀ mú pé lórí ẹ̀sẹ̀ bójì díkáàkiri lẹ́yìn náà ló bá tún túbá àlùwàlá yẹn lẹ́nu pé ó ṣe kúfúrù yẹn tó di káfìrí lẹ́yìn àlùwàlá yẹn rẹ̀ tó yìí tó padà di ìsìlámù yẹn àlùwàlá rẹ̀ ti bàjẹ́ tó tó padà ibáyìí إن الردة تنقض الوضوء هذا بناء هذا بناء على أن الأعمال على أن أعمال المرتد هذا بناء على أن أعمال المرتد تبطل ولو تاب wọ́n lè lè báyìí wọ́n ma ìdájọ́ yìí lórí wípé ìdájọ́ ẹni tó bá ti jáde kónú Islam àwọn ma ìdájọ́ yìí lórí wípé iṣẹ́ ẹni tó bá jáde kónú Islam iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ kódà kó túbá iṣẹ́ rẹ̀ bàjẹ́ kódà kó padà túbá iṣẹ́ tó ṣe lẹ́síwájú kó tó di kèfèrí yẹn iṣẹ́ yẹn ti bàjẹ́ tó bá padà túbá yóò padà tó sẹ́wọ̀n sí fàyíza tábà yabda'u min jadid tó bá ti wá lè túbá rẹ̀ yóò wà tún iṣẹ́ sẹ́rí kò síyè méjì lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa wípé téèyàn bá sàlùwà lásán nìsìn ọba ṣe rí dàlẹ̀ èèyàn yóò sàlùwà lásán but ibẹ̀ làwọn kan ti fa yọ pé definitely yóò padà tún ìwẹ̀ náà yóò padà tún wẹ̀ pẹ̀lú báyìí nìsìn ní ah, pé àwọn iṣẹ́ rẹ̀ tó ṣe tó iṣẹ́ rẹ̀ ba'da tawbah mìnà rídà lẹ́yìn tó túbá tẹ́ nínú rídà àwọn iṣẹ́ tó bá ṣe lẹ́yìn ìgbà yẹn tarji'u ilayhi àwọn iṣẹ́ tó ṣe anna a'malahu as-salihah ba'da at-tawbah mìnà rídàtí tarji'u ilayhi àwọn olùmọ́gbà yí pé àwọn iṣẹ́ tó ti ṣe síwájú kó tó ṣe rídà lẹ́yìn tó bá ṣe rídà tàwọn dáwọn sẹ́yẹn padà fún àpapọ̀ olùmọ́gbàbẹ́ pé àwọn iṣẹ́ kan ti bẹ tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ síwájú kó tó ṣe rídà ọwá ṣe rídà àwọn iṣẹ́ òun bàjẹ́ gbogbo sẹ́yẹ̀ ti bàjẹ́ tó bá padà ṣe táwọ́bà wọ́n padà dáṣẹ́ òun padà fún sẹ́gbẹ́ kúfùrù mọ́ bá gbogbo iṣẹ́ jẹ́ ni ó ṣe kúfùrù sẹ́yẹ̀ ti bàjẹ́ ọwá padà ṣe táwọ́bà wọ́n dá gbogbo sẹ́yẹ̀ padà fún wọ́n padà dá sẹ́yẹ̀ padà fún wala tabtulu iṣẹ́ yóò sì ní bàjẹ́ fayabqa wudu'uhu wọ́n látara báyìí alwala rẹ̀ ó sì máa sẹ́kù wa hajjuhu hajji rẹ̀ tó ṣe yóò ma ṣẹ́kù wa amaluhu salihu iṣẹ́ rẹ̀ tó jẹ́ iṣẹ́ rẹ̀ tó ṣe yóò ma ṣẹ́kù naam wa tarji'u ilayhi yóò sì padà sọ́dọ̀ rẹ̀ wa hadha wa sahih gbogbo ẹnikẹ́ni tó bá ṣe rídà

wọ́n ní àyà ìwá tọ́ka wípé àlàánàwò ìdàlàm yẹmùt a jẹ́ pé tí ó bá kú sórí ẹ̀ ó ṣe rígbà tó tọ́ ṣùgbọ́n kò kú sórí ẹ̀ gbọ́nà bá ní gbogbo tó bá kú ònú ẹ̀sìn ní tó bá kú sórí ẹ̀ lọ́lọ́n sọ ó tún ẹgbẹ́ni tí ó bá kú sórí ẹ̀ mafúhùmù ni ẹ mafúhùmù mukhalafa ni ẹ ó tún ẹgbẹ́ni tí ṣùgbọ́n ó túbá anna a'malahu sabiqa a jẹ́ pé gbogbo iṣẹ́ rẹ̀ tó ti ṣe sáájú a la tahbab iṣẹ́ yìí ò ní bàjẹ́ nìyẹn la tahbab àwọn iṣẹ́ yìí ò ní bàjẹ́ nìyẹn ẹ́ ilé yìí báyìí òun nìkan tí wọ́n sọ ṣẹ́rí áyà tí wọ́n mú wáyìí wọn parí ayà yẹn ni wa man yartadid minkum an dinihi fayamut wa huwa kafirun faqad habita faqad habita amalu so ọlọ́wọ́n bá ní gbogbo ẹnikẹ́ni tó bá ṣe rídà nínú yín tó wá kú ní kéfèrí lórí rídà yẹn gbogbo iṣẹ́ rẹ̀ sì bàjẹ́ ó túnmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ṣe rídà ṣùgbọ́n tí ò kú sílẹ̀ iṣẹ́ rẹ̀ rí sí kíni kò ní bàjẹ́ òun dà padà fún so eléyìí báyìí òun náà ni ìrítàdù sí lónìí tó pé gbogbo béèrè ti parí tv lónìí báyìí ṣe bá ní fi inṣàlọ́ tó bá di adáwọ̀sí kọ́dì tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ní ẹ̀kọ́ tí ń bọ̀ inṣàlọ́ a wá bẹ̀rẹ̀ àlàyé nawakidul islam a tún bẹ̀rẹ̀ eléyọ̀ الدرس الثاني في شرح الناقض الأول يوم جاء كوالك جلوري على انتو با إسلام جالا قوقو أي جبابير ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì dárùsù ẹlẹ́ẹ̀kejì lórí tó ba ìsìláàmù jẹ́ tó jẹ́ nǹkan alákọ̀ọ́kọ́ nínú àwọn tàbí Sheikh Muhammad bin Abdul Wahhab fún kójọ aláwà bẹ̀rẹ̀ kò so àkọlọ̀mà àdíkẹ́lá kó dákùnkú fún ẹnìkọ̀ọ̀kan ní àgbọ́yé Islam kọ́lá bá lè tẹ́lá kí ó mọ́jẹ kí ẹ̀sìn kó mọ́jẹ kí ó dàrú máa ẹnìkọ̀kan wà lójú ọlá ìjọkan sọ ọlọ́run bá à inṣàlá ìdí náà ni aláǹfààní àti ìdúró sí ní òní so tí a bá rí ìbéèrè kan sí الله لي ولكم المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته one two three four number one وعليكم السلام ورحمه الله وبركاته naam wọ́n lè bèèrè àwọn ni pé ìgbẹ́ni ló ń gbé àdúwà tánàbí sallallahu alaihi wasallam ní ká máa ṣe ní forí kanlẹ̀ ṣe gbogbo ìforí kanlẹ̀ tàbá wà láti máa ṣe ní àbí forí kanlẹ̀ gbẹ̀yìn naam anábi sallallahu alaihi wasallam sọ pé aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid anábi ní ìgbà tí yẹn ò sọ kò sí àdáyẹrí ìforíkanlẹ̀ kan ìwá sí àdáyẹrí ìforíkanlẹ̀ kan pàtó dídáyì káwà gbé tí ìforíkanlẹ̀ kan pàtó dídáyì gbogbo ìforíkanlẹ̀ láti lè máa bẹ lọ́wọ́ bá kò yẹ bá ní gbogbo ìforíkanlẹ̀ láti lè máa bẹ lọ́wọ́ bá ṣùgbọ́n fún bí àpẹẹrẹ sí ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó tọba ti jẹ́ kírùn mí ìforíkẹlẹ̀ mí ní obìnrin ọba kìí ṣe pé ìforíkẹlẹ̀ ẹyọ kan pàtíkúlárì ló ti dátà lẹ́tà tó yẹ kí ìbẹ̀ nìkan tí wọ́n bẹ̀ lọ́wọ́ ọba ìyàtọ̀ ń bẹ láàrin àwọn méjèèjì ẹni tó bá yẹ kó ti dá ìforíkẹlẹ̀ kan sàlẹ́sà bóyá ìforíkẹlẹ̀ àárín ni ìforíkẹlẹ̀ àkọ́kọ́ ni àbí ìforíkẹlẹ̀ gbẹ̀yìn tó bá dá sàlẹ́sà tó yẹ kí kò ní máa ṣàdúrà ní ìforíkẹlẹ̀ méjì òun nìkan lọ tó sì gbà pé bẹ̀rẹ̀ òun lọ́dà àjùjọ ẹgbẹ́ àti máa ṣàdúrà dídá yẹn tó bá ń jò ká gbìyànjú ká máa fọn káàkiri pàápàá jùlọ ká máa rí pé à ń ṣe ìforíkalẹ̀ àǹsàdọ́ àmì púpọ̀ ká máa fa ìforíkalẹ̀ kan jùjú nǹkan lọ Allahu number two wa alaikum assalam àwọn tó máa ń ṣe kí ni yẹn tó máa ń lùlù ókè okay. máa ń sára ẹgbẹ́ àwọn olùkọ́. Ibi táwọn ẹ̀rọ tí ìjà ìkọ̀ọ̀rọ̀ lè ti wọ́n náà pé ọjọ́ ìmọ̀ ìṣàkà máa ń ní ìdájọ́ ọmọ ọmọ tó yẹ sí pé gbàtọ́ wà ní kékeré bí ọmọ méjìlá mẹ́tàlá gbogbo ayẹ́ o lè méjì ìbàlázọ̀ so ibi tí ìdájọ́ wà gẹ́gẹ́ ni ìjẹ́ ó ti bàlárọ̀ àbí kò sí bàlárọ̀ wáyé pé kò sí bàlárọ̀ tó fi nǹkan so kò si ma pé aburú ni torí ìlàkáyọ̀ ọmọdé tó wà fún bàbá rẹ̀ ní máa ń mú lọ onílù onílù ni wọ́n bàbá rẹ̀ ní máa ń mú lọ church wọ́n lọ fún wa wọ́n sàdúwà ní church wọ́n jọ sí náà so ọmọ ìwárí ọlọ́mọ padà ní kíkà ẹ̀yẹ kí rẹ̀ àwọn ọmọ ìwò kò ní ẹ̀ṣẹ̀ orí bá ní sí kò ní ẹsẹ̀ rárá bàbá yẹn òun ló lẹ́ṣẹ̀ bàbá yẹn ní ṣe kúfúrù kò ibá ní sí ọmọ yẹn ò lẹ́ṣẹ̀ wallahu so irú yẹn dẹ̀ ní àwọn òfin àwọn olùgbò kí ń pè wọn kí pè ní jahil lórí ẹ̀hẹ́ tí ó bá ní sọ pé ní ọmọ yí pé Islam pé ni wọ́n lọ ń ṣe mẹ́ẹ̀ wọn ni aláìmọ̀ká ní ní tí wọ́n ti ń sàlàyé ní àwùjọ yìí tọ́mà pé mùsùlùmí yàtọ̀ sí kèfèrí pé bá ń ṣe àà ah, so nírò àwọn àwùjọ bá yìí rèé wọ́n kí mú jihadu fúrún kaba Thank you. kúfúrú jù. Hmm. Ah, aláburú lẹ́ni ẹ̀ ṣùgbọ́n ní pé wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ ìpìyàn ní kéfèrí àtàwọn májẹ̀mú tó wà fún tí a sọ yìí àti níbàmú sí hadith Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá pé ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ní kéfèrí àbópè ní àdúgbò lọ ọ̀tá ọlọ́run bá Ànábì ní ìkan náà méjèèjì ọlẹ́tọ̀ sí nǹkan yẹn so wọ́n ní ẹnìkan wá rí ìyẹ̀ká tó kó sí kúfùrù kúfùrù ní tòótọ́ ni tó kó sí tó yẹ pé kódà ìjìmáì ìpanupọ̀ wà lórí pé kúfùrù ní nǹkan yẹn ṣùgbọ́n ogun mọ́jẹ̀mú ta ní kó wò lára rẹ̀ àbí kó pé kò wó gbogbo àwọn mọ́jẹ̀mú yẹn rárá pé bá ní kò wó gbogbo àwọn mọ́jẹ̀mú yẹn so kò dẹ̀ sí kọ́mọ́tò tó jà kò sí nǹkankan ó kà pé ẹni ẹni kéfì orí bẹ́ẹ̀ nítorí wọ́n ní kí ni ìdájọ́ ẹni yẹn aláburú ni ìdájọ́ rẹ̀ òun náà ni ìdájọ́ hadith tánàbí sallallahu alaihi wasallam sọ́yìn ìrọ̀ ní pé gbogbo ẹnikẹ́ni tó bá pé ọmọ ìyá rẹ̀ ní kéfèrí torí pé ọmọ ìyá tìlẹ̀ ní jẹ́ kódà bó ṣe kó sí kófùrù yẹn kí èèyàn tó lè di káàfì pẹ̀lú kófùrù tó kó sí àfijúgbà ọmọ jẹun bá pé tó jẹ́ pé lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n fa kọ́ ìdà yọ pé laysa kullu man waqa'a fil kufri waqa'a al kufru alayhi kìí ṣe gbogbo ẹnikẹ́ni tó bá bọ́ sínú kófùrù ní máa ń ní kófùrù wà ju olórí ẹ̀ èèyàn lè bọ́ sínú kófùrù kọ́ máa di ní káàfì ṣe bá ní tí ó tẹ́yàn bá bọ́ sínú kúfùrù ní gbogbo àmájẹ̀mú yóò pé ìwọ wá pè ní káfẹ́ ajẹ́kù ti pé mùsùlùmí kéfì níyàn torí mùsùlùmí lẹ́ni ẹ ṣe bá ní so àwọn obìnrin lọ náà yóò nìyẹn ìzálà tó ṣe so ní ìdáhùn parí tí eléjì mo dáhùn so káàkọ́ pé kókùn yọ padà sórí ẹ̀ yóò túnmọ̀ sí káwàá náà wà pẹ̀lú ẹni káàkiri so kókùn tí ó padà sórí ẹ̀ kókùrù amali ni kìí kúfúrú tàlàkọ́ tí mo sọ ẹni sọ so Allahu Akbar so gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ sàlàyé lórí ẹlẹ́ẹ̀kejì ṣẹ̀rí wọ́n ní nípa ọ̀rọ̀ fahmul hujja pé alhamdulillah pé ọlọ́n ti ní sàlàyé kọjá lórí yẹn so wọ́n máa ń gbé kẹ́kẹ́ ní izalatu shubha so gbé izalatu shubha yìí náà rí yẹn pé ká gbé ìrújú tí ń bẹ fún ká gbé kúò so wọ́n ní ṣe ìzálàtù ṣubha yìí náà rí sọ́wà lára fáàmù hujja ni àyíbáwò ní àbọ́wà lára ìkọ́mẹ́tì hujja na tàbárí èyàn kan tó ní ṣubha kan ìkọ́mẹ́tì hujja náà ni ìzálàtù ṣubha so ṣubha ń bẹ ìrújú ń lórí ìdájọ́ kan nínú ẹ̀sìn kò yí ṣe wá rí kí ìrújú yẹn wá padà wá kúrò èyàn ní fáàmù ìhùjá ẹ̀tẹ́ ìrọ̀lá àti kó padà wá gbọ́ yé débi pé tí ìrújú yẹn kò rá kúrò fún èyí kò sí lọ́wọ́ wa òun lọ́wọ́ bá alékẹ́ sọ pé innaka lan tahdi man ahbabta walakinna Allaha laysa alayka hudahum walakinna Allaha yahdi àlàyé ni ti ẹ hmm? so wa ma ala rasuli illa albalaghu almubin gbogbo àwọn ẹ̀rí yẹn lọ tako famul hujja albalaghu almubin ẹni kí albalaghu ẹ̀rí wọ́n ní almubin àlàyé tó clear ní kó ṣe so ṣúgbà tí ń bẹ fún yẹn tó bá ti fún lálàyé tó clear tí ó gbé ṣúgbà yẹn kú òfin ìwọ ti gbé ṣúgbà yẹn kú òfin nìyẹn ọwá kú kóhùn gẹ́gẹ́ fún rẹ̀ gbọ́ yé kó gbé kú òfin rẹ̀ àdíkọ́ takú ṣúgbà nìyẹn so ìzálàtò ṣúgbà àwọn èèyàn míì máa ń gbọ́ yé sí famul kìí ṣe fáàmù ìhújà láyé so ìzálàtù ṣubha ìkọmọ́tù ṣujá ni so ìkọmọ́tù ṣujá yóò ṣe ìzálàtù ṣubha so bá ní ṣe tọ́bá wá gbọ́yé alhamdulillah ní tàbí ẹ̀ tí ó bá ti gbọ́yé so irú ìdájọ́ tó yẹ ká gbé passport. 我这边这个这个人机有什么？大家后续的人手上他们就拿东西啊，这些人。嗯。我原来家里的人就有东西啊，就有翻译。这也是说，也就是从他这边出来，这话是有一些会关于这个理解，这话这话就是具有这样就是阿虚的。那。因为哎，那把就是起码就是话，这人对人家家里是属于。那。 àbí ẹ̀kí ti fi lára bí ìfẹsẹ̀ tó lẹ́pa àwọn tó ń fi téèyàn máa ń ta sọ̀rọ̀ ìlú ṣùgbọ́n téèyàn ti fi ẹ̀yẹ káàkiri tó ìtọ̀ ní tó ń fi ìfúnfẹ́ kó sáré nílé àpèrè bóyá ó ń lásìkò rẹ̀ ṣùgbọ́n tó bá ti tó lọ́ fi di àkáàrọ̀ àbí tó ń kọ́ ṣùgbọ́n láti ẹni ìlú màtúrà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí àkíyèsí so wọ́n ní fún bí àpẹẹrẹ ń ẹyẹ bá ti mọ̀ pé lásìkò wà yìí rè àsìkò àásìrì tí àfọ́ bá kọjá òun ẹni asìrì tó tàbásìkò zúrì náà rí kíyàn kíyàn tí wá kí àwọn ní masalasi kan tó jẹ́ sí pé síwájú kásìkò rẹ̀ tó tó ní wọ́n ti kí ọ̀rùn yẹn ó padà wá hàn sí ìyànkí àsìkò tó kí ọ̀rùn yẹn àsìkò yẹn ò tí wọlé bóyá zúrì ni bóyá asìrì ni bóyá maghrib ni bóyá ìṣá ìlà ni ẹni àwọn àbí sọ́bì òyìn rí pé ó padà hàn sí ìyànkí àsìkò tó kí ọ̀rùn yìí àsìkò yẹn ò tí wọlé wọ́n ní tẹ́tẹ̀yàn bá dé masalasi míì táwọn ń kí tiwọn gẹ́gẹ́ lásìkò tí nǹkan yẹn wọlé gẹ́gẹ́ tíyàn lè sọ tàláwọ̀kọ́ tí wọ́n kí tíyàn kí lásìkò tí ó ti wọlé yàn dínà fílà so bẹ́ẹ̀ni in tó ti ẹ̀ẹ́kẹ́ ọ̀ràn yàn tíyàn ṣe náà nìyẹn èyàn ó sọ ilé tíyàn kí pẹ̀lú àwọn jàmá tí wọ́n kí lásìkò tí ó ti wọlé yàn dínà fílà èyàn wà ilé tíyàn fẹ́ kí lásìkò tí àsìkò wọlé gẹ̀rẹ́ pẹ̀lú àwọn jàmá tí wọ́n kí lásìkò tásìkò rẹ̀ wọlé yàn gẹ̀gẹ́ èyàn wà jẹ́ àti èyàn àti èyàn kan yẹn jọ ṣerú nǹkan yẹn tí yẹn lè pẹ̀lú ẹ̀ sákìyèsí bẹ́ẹ̀ ni ọ̀ràn yẹn tí ẹni agbọ́dọ̀ pé sákìyèsí pé tó yọrán tá a kí lẹ̀kan o àsìkò ọ̀rán tá a kí ọ̀run ẹlẹ́kan yẹn yóò tí wọlé sọ́ di náfìlà já kí ni ìnísìn so bó ṣe rí nìyẹn so wọ́n ní ìbéèrè ẹlẹ́kejì ni pé àkíyèsí tá a pè lórí ìmọ̀ ṣe àdúrà lórí sùjúd ìforíkanlẹ̀ pé ká sa ìforíkanlẹ̀ kan lẹ́sà pé òun nìkan láti máa ṣàdúrà bóyá ti parí ni bóyá ti bẹ̀rẹ̀ ni wọ́n ní tàbá rẹ̀ èèyàn tí máa ń ṣe é pé ó ti sáyé ìforíkanlẹ̀ kan lẹ́sà pé pé ìforíkanlẹ̀ ní wà pẹ́ ń bẹ̀ ju tàwọn yòókù lọ tẹ́sí mọ̀ pé ń sàdúrà ń bẹ́ẹ̀ ni àbí ń sàdúrà kan bẹ́ẹ̀ ni kan bẹ́ẹ̀ ni wọ́n ní sáà lè pè sákèsí bẹ́ẹ̀ ni a pè sákèsí lára ojúṣe wa lọ́wà wọ́n ní sáà lè wa bídá àgbọ̀rọ̀ ṣe tàṣíṣù ẹ̀ tàbárí ẹ̀ fi ń ṣe bẹ́ẹ̀ a sàlàyé fún so wà dẹ̀ fún láwọn ẹ̀rí tí ó fi ní tí ó fi yé so kọ́lọ̀wà lè kẹ́lá kí ó sàmì kọ̀kọ̀wà lásìlú ìṣàlù Thank you. Naam. Ah, ṣẹ́rí irú àwùjọ wa yìí, àkí múrú ẹ̀fún wọn. Pẹ̀lú àyíkì, irú àwùjọ wa yìí, àkí múrú ẹ̀fún wọn pé èèyàn kan tẹ̀ ní irú àwùjọ wa yìí, bóyá kọ̀ wá kẹsìn kan, àbí kò ti ẹ̀mà, àbí kò dáa, kò ti ẹ̀mà, kò ti gbọ́lẹ́ irú yẹn ẹni tó gún tí ò lẹ́sìn sí ni wọn kí ń mú fún wọn láyé wọn kí ń mú fún wọn irú àwọn tẹ́ máa ń mú fún àwọn tó yẹ pé àwùjọ tẹ́ ti sẹ̀mí kò sí mọ̀ ń bẹ̀ wọn sì lẹ́ni tó lè ṣàlàyé mọ̀ fún wọn wọn sì ojú wọn dúdú gan ìṣẹ́ tó bá tẹ̀ fẹ́ gbọ́ gan wọn àlẹ́ni tó wà lè lọ so alẹ́ ẹ̀rọ́gbọ́ àdínilá ni ìgbóríkù bí ẹ̀sìn ni la yata'allamuhu wa la ya'malu bihi kò máa kọ́sìn ọlọ́run bá kò máa ṣiṣẹ́ tán ṣe bá ń ṣe kófòrò ní wọ́n lọ́ba kó sànù wa so àwọn èèyàn irú àwọn ìgbésí ayé tán gbé lónìí yẹn ìgbésí ayé àjòkíá pé kò sí nǹkan kan mi tó bá wù mí fẹ́ ṣe oúnjẹ kẹsìn kó kankan tó bá yẹ pé ọ̀rọ̀ ìgbésí ayé rẹ̀ ni yóò wá bí ó ṣe wá wọn tó mọ̀ nípa rẹ̀ lọ bá jẹ́ pé ẹ̀sìn yọmọ wá ṣe jákujàku bẹ̀ ṣùgbọ́n ọba kó sànù wa eléyìí wọlé Allahu a'lam wa bihamdik wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh